johanu kínní orí kẹta. ẹ wo irúfẹ́ tí baba fi fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a ṣáà jẹ́ nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá nítorí tí kò mọ̀ ọ́n olùfẹ́ ọmọ ọlọ́run ni àwa ń ṣe nísinsìnyí a kò sì tí ì fi hàn bí àwa ó ti rí àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn a ó dàbí rẹ̀ nítorí àwa ò rí àní bí òun ti rí olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀ á ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́ ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ ó ń rú òfin pẹ̀lú nítorí ẹ̀ṣẹ̀ ni rírú òfin ẹ̀yin sì mọ̀ pé òun farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò ẹ̀ṣẹ̀ kò sì sí nínú rẹ̀ ẹnikẹ́ni tí ó bá ń gbé inú rẹ̀ kì í dẹ́ṣẹ̀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 kì í dẹ́ṣẹ̀ nítorí tí irú rẹ̀ ń gbé inú rẹ̀ kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti ti ipa Ọlọ́run bí i nínú èyí ni àwọn ọmọ Ọlọ́run farahàn àti àwọn ọmọ èṣù ẹnikẹ́ni tí kò bá ń ṣe òdodo kì í ṣe ti Ọlọ́run àti ẹni tí kò fẹ́ràn arákùnrin rẹ̀ nítorí èyí ni iṣẹ́ tí ẹ̀yin ti gbọ́ ní àtìtìkọ́ṣe kí àwa kí ó fẹ́ràn ara wa kì í ṣe bíi káyìnì tí jẹ́ ẹni búburú nì tí ó sì pa arákùnrin rẹ̀ nítorí kí ni ó sì ṣe pa á nítorí tí iṣẹ́ òun jẹ́ búburú tí arákùnrin rẹ̀ sì jẹ́ òdodo kí ẹnu kí ó má ṣe yà yín ẹ̀yin ará mi bí ayé bá kórìíra yín àwa mọ̀ pé àwa ti ré kọjá láti inú kú sínú ìyè nítorí tí àwa fẹ́ràn àwọn ará ẹni tí kò bá ní ìfẹ́ ń gbé inú ikú ẹnikẹ́ni tí ó bá kórìíra arákùnrin rẹ̀ apànìyàn ni ẹ̀yin sì mọ̀ pé kò sí apànìyàn tí ó ní ìyà nípẹ̀kun láti máa gbé inú rẹ̀ nípa èyí ni àwa mọ ìfẹ́ nítorí tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa ó sì yẹ kí àwa fi ẹ̀mí wa lélẹ̀ fún àwọn ará ṣùgbọ́n ẹni tí ó bá ní ohun ìní ayé tí ó sì rí arákùnrin rẹ̀ tí ń ṣe aláìní tí ó sì ṣe ilẹ̀kùn ìyọ́nú rẹ̀ mọ́ ọ báwo ni ìfẹ́ Ọlọ́run ti ń gbé inú rẹ ẹ̀yin ọmọ mi ẹ má ṣe jẹ́ kí a fi ọ̀rọ̀ tàbí ahọ́n fẹ́ràn bí kò ṣe ní ìṣe àti ní òtítọ́ àti nípa èyí ni àwa ó mọ̀ pé àwa jẹ́ ti òtítọ́ àti pé àwa ó sì dá ara wa lójú níwájú rẹ̀ nínú ohunkóhun tí ọkàn wa bá ń dá wa lẹ́bi nítorí pé Ọlọ́run tóbi ju ọkàn wa lọ ó sì mọ ohun gbogbo olùfẹ́ bí ọkàn wa kò bá dá wa lẹ́bi ǹjẹ́ àwa ní ìgboyà níwájú Ọlọ́run àti ohunkóhun tí àwa bá béèrè àwa ń rí gbà lọ́dọ̀ rẹ̀ nítorí tí àwa ń pa òfin rẹ̀ mọ́ àwa sì ń ṣe nǹkan wọ̀nnì tí ó dára lójú rẹ̀ èyí sì ni òfin rẹ̀ pé kí àwa kí ó gba orúkọ Jésù Kristi ọmọ rẹ̀ gbọ́ kí a sì fẹ́ràn ara wa gẹ́gẹ́ bí ó ti fi òfin fún wa ẹni tí ó bá ṣèpọ̀ òfin rẹ̀ mọ́ ń gbé inú rẹ̀ àti òun nínú rẹ̀ àti nípa èyí ni àwa mọ̀ pé ó ń gbé inú wa nípa ẹ̀mí tí ó fi fún wa.